إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يحميه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد adá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ ìtẹ́jẹ̀ fún arẹ́lúwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba tí ó kádàrá nínú àánú rẹ̀ wípé láàyè lónìí a mọ̀ ní ìjòkó níbi láti mọ̀ gbéyẹ̀wò àti láti mọ̀ fi rọra wa létí díẹ̀ nínú ọ̀rọ̀ olúwọba dẹ́dà subhanahu wa ta'ala àti ọ̀rọ̀ anẹ́lúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kókọ ilé ìtúnú mìzánù hasanatu wa ìwé dáadáa wa kọ́lọ̀ọ̀bà àdíjọ gbà ní ìjọsìn ní ọwọ́ wa alákọ̀ọ́kọ́ mo kí àwọn tí wọ́n gbà wá lálejò tí ọlọ́wọ́n bá àlejò láti ó bá ṣe dáadáa fún yín bákan náà mo sì tún kí àwọn tí àjọ kọ́wọ́ rìn ó bẹ̀rẹ̀ látòrí àwọn àfáwà àṣẹ abdulhadi ìkòlú àbùsọ́lìhá bákan náà àṣẹ abdulwasi zakariya abu abdullah hanif bákan náà àti barista wa fámorítì jùmọ́ pẹ̀lú abúmọ̀rúbíyà tí gbogbo àmọ̀ sí àfá onítìrà ọlọ́ọ̀bà lẹ́gbẹ́lá kó bá ṣe dáadáa fún gbogbo yín àbákanáà àti ìmọ̀mù àbólí ọwọ̀ ustaz Tijani rọ́ọ̀jì èkó ní Abu Amina àkéóyẹmí kọ́lọ̀ọ̀bà lẹ́gbẹ́lá kí ó bá ṣe dáadáa fún mo fi àtàrà tí wọn náà mo ti gbọ́ àtàwà níkàlẹ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àkòrí ọ̀rọ̀ tí wọ́n ní kí a wá gbé ẹ̀wò òun náà ni wọ́n pè àkòrí rẹ̀ ní hukmul mudahara fil islam ìdájọ́ tàbí ká sọ wípé ìhà sí ẹ̀sùn kan tí ìwọ́de àti ìmọ̀ fi ẹ̀hónú hàn sí àwọn olórí wa àwọn tí ọlọ́wọ́n bá àlejò ọlá kó ìjánu wa sí wọn lọ́wọ́ ìjáde ìṣèwọ́de ìfẹ̀lú ìfi ẹ̀hónú hàn sí wọn wípé àgbà kò tẹ́ wa lọ́rùn kí ni ṣẹ̀rẹ́ Islam kí ni ó sọ lórí àlámọ̀ rí pẹ̀lú bí àsìkò tó wà níwájú ló ṣe kéré tó máa gbìyànjú láti mẹ́nubà àwọn ẹ̀túntún tí mo là kalẹ̀ sí iwájú mi ní àyín àbẹ́lẹ̀ ọba subhanahu wa ta'ala fúnfún a ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ìbánisọ̀rọ̀ yìí yóò mọ̀ mú ẹnu bà àwọn kókó márùn kan kókó alákọ̀ọ́kọ́ tá a bá sọ wípé alìmùzọ́ harọ̀ kí là ń pè bẹ́ẹ̀ nínú èdè mafhumul muzahara fi manzuri lughawi tá a bá sọ wípé protest kí là ń pè ní protest nínú èdè lárúbáwá bákan náà ìhàwó ní èdè gẹ̀ẹ́sì ló kọ sí protest ẹ̀tútù ẹlẹ́ẹ̀kejì òun náà ni a pè ní hukumuha fi dínil islam ìdájọ́ ìfẹ̀hónúhàn tàbí ìjáde sí olórí kí ni ìdájọ́ ìṣe síbẹ̀ inú ṣẹ̀dá islam wa bákanáà ẹ̀túntún ẹlẹ́ẹ̀kẹta munafahatul hukam wal umara ṣe bí ṣẹ̀dá islam bá sọ wípé kámọ́ jáde fáwọn olórí kámọ́ fẹ̀hónúhàn kámọ́ mọ̀ ṣe protest káàkiri ṣé ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo táwọn olórí bá ti ń ṣe kámọ̀ wò wọ́n ràn náà ní kápọ̀ lẹ́rán kápa wọ́n tì kámọ̀ sọ gangan kásàdákẹ́ ṣé ìtumọ̀ rẹ̀ nìyẹn ojú wo ni Islam ló fi wò ó ìhàwó ni Islam kọ sí ìpè àwọn olórí sí àkíyèsí àti wípé tí a bá fẹ́ pe àwọn olórí sí àkíyèsí àwọn ìlànà wo àwọn ìgbésẹ̀ wo láàtọ̀ tí a fi pe àwọn olórí sí àkíyèsí ẹ̀tútù ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kashfu shubuhat ìgbéri ìrújú kúrò ẹ̀tútù ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ìmú ìrújú kúrò tàbí àwọn ọ̀rọ̀ tó lè máa jẹyọ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ agbódegbà fún ìwọ́de wípé ọ̀rọ̀ yìí ńkọ́ tẹ́bá tún wọlé náà ńkọ́ tẹ́bá tún àwọlé náà ńkọ́ pẹ̀lú ògo ni àwọn níparí a dárúkọ díẹ̀ fún anú àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa àìdá àti ìjáburú ìwọ́de àti ìjádelé olórí abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó jẹ́ kó yé wa ju bí a bá ṣe sọ́lọ alákọ̀ọ́kọ́ tá a bá sọ wípé alìmùzọ́hárọ̀ ìpìlẹ̀ gbólóhùn yìí ó wá látara árafi mẹ́ta òun náà ni zọ́ àti ha àti rọ́ zọ́ún haún wàrọ́ún látara zọ́hárọ̀ ó ní kẹ́límà yìí ti jáde tó túmọ̀ sí wípé alìbùdúwù kí nǹkan ó hàn kí nǹkan ó clear yá ní bùdúwù ṣe in badal kọfà kí nǹkan ó hàn lẹ́yìn ìgbà tí nǹkan yẹn bá ti pamọ́ tán ayé tàbáyà náà wùjú dùhù ẹ̀tísẹ́ǹsì nǹkan kó clear àfihàn kó hàn sí tọ̀tún àtòsí òun ni gbólóhùn zọ́harọ̀ nípìnlẹ̀ èdè ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀ nínú èdè lárúbáwá pé gbogbo àlékún tó bá bá ìpìlẹ̀ ọ̀rọ̀ nínú èdè lárúbáwá náà ni yóò mọ bí ìtumọ̀ tuntun lọ́pọ̀lọpọ̀ ìgbà ìgbà míì ó lè mọ́ bí ìtumọ̀ kankan ṣùgbọ́n gbogbo àlékún tó bá ti ń bá gbólóhùn kọ̀ọ̀kan nínú èdè lárúbáwá yóò mọ̀ ṣàlékún ìtumọ̀ rẹ̀ nígbà tá a sọ wípé gbólóhùn yìí ó wá látara ara fi mẹ́ta tá a pè ní zọ́ òun àáhùn wàrọ̀ òun ó túmọ̀ sí wípé mùzọ́ hárọ̀ ń tiẹ̀ tába ó wá látara zọ́ hárọ̀ ó túmọ̀ sí wípé ainul kẹ́límọ̀ ó ti lékún pẹ̀lú ara fi kan tó wá wá lórí òṣùwọ̀n fa ala zọ́ hárọ̀ lélẹ̀ tó túmọ̀ sí mùáwánà yá ní àwánà hú aláṣẹ ìní ó ràn án lọ́wọ́ lórí nǹkan kan àwánà ó ràn án lọ́wọ́ lórí nǹkan ìtumọ̀ zọ́hárọ̀ òníyẹn yá ní tàzọ́hàrú bí máa ní lè sukhtuhum an amrin yahumuhum àwọn àgbáríjọ olùmọ̀ tí wọ́n kọ dictionary lárúbáwá tí a ń pè ní alkọ̀mùsùl muhit bí àwọn àfáà mẹ́rin ni wọ́n gbáríjọ ni wọ́n kọ dictionary náà wọ́n ní tàzọ́ ó tàzọ́ harọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé tààwà náà ó ràn án lọ́wọ́ tó túmọ̀ sí tàzọ́ harú bí máa ná tààwà nú àìsàjà márùn pé wọ́n kóra jọ lè yóò nínú rìdọ́ ọ̀hún a ó sùkùtọ̀ hùn láti sa àwọn ikọ̀ èèyàn kan kóra wọn jọ láti ṣàfihàn ẹ̀hónú láti ṣàfihàn ìbínú tàbí láti ṣàfihàn ẹ̀yọnú wọn an amúrí lórí àlàámọ̀rí kan yẹ̀húnmùhùn tí gbogbo àwọn èèyàn tí wọ́n kójọ lásìkò yìí tí wọ́n pàtàkì àlámọ̀rí náà eléyìí à nínú dictionary èdè lárúbáwá àbákanáà ìgbà tá a lọ wọnú Longman dictionary ti contemporary English òun sọ wípé protest something that you do to show publicly that you think that something is wrong and unfair for example taking part in big public meetings, refusing to work or refusing to buy a company product. Ìtumọ̀ tí atúmọ̀ èdè Gẹ̀ẹ́sì tí ó fún wa ní. Tábá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí, a rí wípé ó jọra pẹ̀lú àwọn ìtumọ̀ tí èdè lágbára náà gbé jáde. Eléyìí, ó fún wa ní ṣókí. Ṣùgbọ́n tábá ní káwò pé a fẹ́ sọ ìtumọ̀ mùsọ́hárọ̀ ìwọ́de nínú tẹkinọ́lọ́jì àwọn àfà yà ní fi hudud tashri fi hudud sharia tí a bá ní kí a wò pẹ̀lú agbọ́nrin tí sharia Islam tí ó fi wò nípìlẹ̀ a lè mọ́ rí ìtumọ̀ kan gbòógì tá fi lè túgbó lóhun protest nínú ṣẹ̀rí àkíṣe inú èdè ni mò ń sọ o torí báwọn àfáà bá fẹ́ dì fáyìn kan nínú ẹ̀sìn wọ́n ní ìtumọ̀ rẹ̀ nínú èdè jẹ́ ìtumọ̀ rẹ̀ nínú ìtìlá ọ̀dọ̀ àwọn àfáà báwọn àfáà ti mọ́ lò a lè má rí ìtumọ̀ kan gbòógì fún kẹ́límọ̀ mùsọ́hárọ̀ nítorí wípé gbóná yẹn gangan fúnra rẹ̀ àwọn ìjọ tó lọ́lá jù àwọn ikọ̀ tó lọ́lá jù náà àwọn ìjọ mùsùlùmí òun náà ni ọgọ́rùn-ún àkọ́kọ́ àkọ́kọ́ ọgọ́rùn-ún àkọ́kọ́ ẹ̀kejì àtọgọ́rùn-ún àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn ni alìkùrúnú alìmùfàdọ́là wọn mọ gbólóhùn yìí gbólóhùn yìí ò sí lọ́dọ̀ wọn lásìkò ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam wọn mọ gbólóhùn yìí tó kò rọrùn fún àwọn olùmọ̀ láti lọ mú gbólóhùn yìí wá láti ìpìlẹ̀ ìgbé ń táwọn olùmọ̀ àkọ́kọ́ ìtumọ̀ ìgbà níwọ̀n ìgbà tó jẹ́ wípé mùzọ́hárọ̀ kásẹ̀ jáde kásẹ̀ ìwọ́de lórí àwọn olórí káfẹ̀ olúhàn ní gbangba níwọ̀n ìgbà tó jẹ́ wípé ojú ló jẹ́ fún kùrùjù kùrùjù ń tiẹ̀ ó ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn àfà nípìnlẹ̀ náà ní wípé ká jáde ká a ìyẹn òun ní ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà ó ní tí Islam sọ nípa ìyẹn ṣùgbọ́n nítorí wípé mùsọ́hárọ̀ ojú ló jẹ́ yà ní azraru lìyún nínú súktọ̀hún áwòrìdọ́hún aláṣẹ ìyẹ̀hùnmù ẹgẹ́ bá ìṣẹ̀lẹ̀ ó yá ẹjá jáde ẹjá ṣèwọ́de ẹjá jáde ẹjá ṣèwọ́de mọ́tàmọ̀ tó yẹ wípé nǹkan wọ̀nyí ojú ló jẹ́ fún jíjáde lórí olórí a sọ wípé kò fẹ́ẹ̀ sí àtọ̀ kankan gbòógì láàrin protest àti àkùrú pé ká jáde lé olórí àti wípé ṣẹ̀dá ìsìláàmù kì í sábà náà ní orúkọ tá à ń pè nǹkan lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n kí làwọn nǹkan yẹn gangan pàápàá nǹkan yẹn oníṣẹ̀dá ìsìláàmù o ni ó fẹ́ yẹ̀wò mo ti parí agbọ́nrin àkọ́kọ́ torí pé kò sí àsìkò agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì náà ni ìdájọ́ jíjáde ìdájọ́ ìfẹ̀hónúhàn fún àwọn aláṣẹ kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam wa gbogbo tí a ń sọ yìí a ń sọ̀rọ̀ Islam a sọ̀rọ̀ ṣẹ̀ríà mi o so náà ni ọ̀gbà tó lè jẹ́ pé mùsùlùmí ni gbogbo àwọn àtàwà ń bí tá mo nígbàgbọ́ wípé àdíléyà pẹ̀lú ògo ọlọ́run so n táa bá ń sọ ń bí yóò mọ̀ jáde wípé àwọn mùsùlùmí ni à ń bá wí ọlọ́run fún àní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìdájọ́ ìwọ́de ìjáde inú ìṣẹ̀dá Islam alimukọ́rọ̀ fìdín wà tàhrímù limozoharot wà lùkúrú alàlùkọ̀ká lè asbábi tààlìyà wọ́n ní èyí tó rìnlẹ̀ nínú ẹ̀sìn wa ó ní wípé ìjáde lé àwọn tí wọ́n ń darí ìjọba àwọn tí ìjánu ìṣèlú tó ń bẹ lọ́wọ́ wọn ká jáde lé wọn lórí pé àfẹ́ nǹkan báyìí nǹkan báyìí tẹ́wà lọ́rùn kámọ̀ ṣèwọ́de kámọ̀ wọ́de kámọ̀ wọ́de kámọ̀ ṣèwọ́de káàkiri haramu ni o inú ẹ̀sùn wa ká lọ mọ̀ dájú pé haramu ni kí lórí tó fi jẹ́ haram nítorí wípé ó kó sínú àwọn ìdí tí a fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ أنها تخالف حق الرسول صلى الله عليه وسلم في الاتباع كما أمر الله سبحانه وتعالى وذلك في قوله وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله سورة النساء آية 54 الله أبا عليك لا صيبه وما أرسلنا من رسول gbogbo àwọn òjíṣẹ́ tá a ti rán sáájú rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtorí ẹ̀rán wọn ilá ni ìtọ́ àbídìlá kò sí ń tá a ti torí rẹ̀ rán wọn ju wípé ká máa tẹ̀lé ọlọ́run ọba ká máa tẹ̀lé kí àwọn èèyàn máa tẹ̀lé wọn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àlejọ́lá olóbi jẹ́ wípé tọ́lọ́mbára ànábì kan wá sáyé táwọn èèyàn bá gbẹ́rù gbọ́n rí tọ́lá láwọn ò gba ànábì gbogbo ànábì pátá láàṣẹ ìdájọ́ rẹ̀ pé wọ́n gbàgbọ́ kílẹ̀ rí wa ọlọ́wọ́n bá àlejọ́lá sọ fún alùpùránì kẹrin mi wípé wàkàtàbà kọ́ọ̀mù lóhìn alìmùsẹ̀lì ọlọ́wọ́n ni wàkàtàbà kọ́ọ̀mù lóhìn alìmùsẹ̀lì ìbéèrè táwa béèrè ni wípé àná ọlọ́wọ́n bá ní wàkàtàbà kọ́ọ̀mù lóhìn alìmùsẹ̀lì àwọn ìjọ ànábì Nóà wọ́n pe gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá ní òpùrọ́ ìbéèrè táà bèèrè ní wípé ànábì mélòó lọ́lọ́wọ́ bá rán sí ìjọ ànábì Nóà ànábì mélòó lọ́lọ́wọ́ bá rán sí wọn ṣebí Nóà náà ni Ọlọ́run bá rán sí àwọn ìjọ ànábì Nóà àbí Nóà náà kọ́ ni Ọlọ́run wá ní wàkàtàgbà kọ́ọ̀mù nóhìn alìmùtẹ̀lì àwọn ìjọ Nóà gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bá tá a rán sí wọn o ni wọ́n ṣe kí ni o o ni wọ́n tẹ̀lé o ni wọ́n pẹ̀lú kùrọ́ àwọn òfin tí bí ànábì náà nìkan ọlọ́wọ́ bá rán tẹbí tó ẹkọ́ jáde pé wàkàzàbà kọ́ọ̀mù nóòfin nóòhànù fi gáìrì tẹ̀nzìn wàkàzàbà kọ́ọ̀mù nóòfin arọ́sùn fi tààrí pé ah, àwọn ìjọ ànábì nù wọ́n pe ànábì nù à ní òbúrọ́ ọlọ́wà ní wàkàzàbà kọ́ọ̀mù nóòfin alìmùsẹ̀lì àwọn ìjọ ni wọ́n pè ìdí ni wípé alìkúfúrù bírọ̀ tún ní yíó dìbò lìkúfúrọ̀ bí bá ti rùtù bẹ́ẹ̀yẹn bá ti lé ṣe pẹ̀lú kan ó ti ṣe kèfèrí pẹ̀lú àwọn ànábì tó kù náà nìyẹn gbogbo àwọn yẹn iṣẹ́ wọn kan náà ni lọ́hà tọ́gùt ẹ̀sìn

kí wọ́n lọ kìlọ̀ fúnra wọn àwọn wo alẹ́dínà yùkálì fún àmú ìyí àwọn tí wọ́n ń yapa àṣẹ olúwọba dẹ́dà tí wọ́n yapa àṣẹ ọlọ́run látara ìmọ̀ yapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam torí pé man ata Allah man yuti Allah faqad ata ar-rasul ẹ ń bá tẹ̀lé ọlọ́run ó ti tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam náà ni tó túmọ̀ sí náà ni tó ẹni tó bá ti wáyà pa ọlọ́run kò jàpá ànábì náà nìyẹn sọ́lá àlùfọ́sọ́lá ọlọ́run bá ní fàlìyáza nílẹ̀ nínú yóò káàlì tó na án àbóyìn àwọn tí wọ́n ń yapa àti ànábì kan lè sọ́ra wọn o á tù sí ìbàhún fìtínà kí fìtínà má lọ ra wọn kó kí fìtínà má lè ra wọn gbá o á yù sí ìbàhún àdábùn àlò tàbí kí ìyá ẹlẹ́ta elérò kó má lọ sá wọn mú ọlọ́run bá nìkan lọ sọ́ra wọn ìzàní tó bá wá rí bẹ́ẹ̀ á rí wípé a sọ àtàlàyé fún wa wípé ìdí tí ìjáde lé olórí tó fi jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn wa ni wípé kí ni ó ń ṣe àfihànlẹ̀ ìyapa ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí pé ànábì sallallahu ti kìlọ̀ fún wa ó dẹ̀ ti sàtọ́tẹ́lẹ̀ fún wa nípa àwọn olórí àwọn tọ́lọ̀ ọba àdéjọlá bá kó ìjánu wa mùsáàkọ̀kọ́ tó amúrìhì sallallahu alaihi wasallam ìdíre o ká jáde lé àwọn olórí káfẹ́ hàn fáwọn aláṣẹ ó nínú ìgún ànábì sallallahu alaihi wasallam ó nínú ìdá ọ̀rọ̀ padà sẹ́nu ànábì sallallahu alaihi wasallam ẹgẹ́ bí mùsùlùmí gbogbo ẹni tó bá fẹ́ ọba gbogbo kí iṣẹ́ òun kó jẹ́ ìtẹ́wọ́gbà yá bákan náà kò sì gbúdọ̀ sọ wípé bóò ni tànẹ́bì ṣe jẹ́ torí pé a kì í mo mí mu tó ẹni tó kú sínú odò tẹ́ẹ̀mọ̀ pẹ́ni tó kú sódò ó ti mo mi overdose ni olóbi jáde láyé àìsí ìmọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ànábì lọ́lọ́run bá rán sí wa òun lọ́lọ́run bá fẹ̀sùn rán òun náà ló sì ṣàlàyé fún wa pé báàkì tẹ̀sùn rẹ̀ ìwà àjẹgbà ọ̀nà míì yàtọ̀ sí ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ wípé ọlọ́run bá àríjọlá kò ní nǹkan tí ó fi ṣe o kódà kò sí bísẹ́ náà tẹ́lẹ̀ pọ̀ tó ọlọ́run ní náà ní ẹ̀ abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́lọ̀n kó gba àbọ̀ wa o ó sì gba iṣẹ́ nǹkan wa àfáàwà Bukhari àti àfáàwà Muslim wọ́n gbà wá látọ̀dọ̀ àfáà Abdullahi abu Mas'ud kọ́lọ̀n kí bá rí sí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé innakum dájúdájú ẹ̀yin àlè tí mo bá lọ tán tàtàrọ́nà báàdì àtàrọ́ tí mo bá lọ tán ẹ̀ẹ̀mọ̀ kẹfin ìjẹgàba ẹ̀ẹ̀mọ̀ kẹfin ìfọwọ́ lágbánilójú ẹ̀ẹ̀mọ̀ kẹfin ìyànnijẹ ẹ̀ẹ̀mọ̀ rí àwọn ẹ̀tọ́ yín báyìí látọ̀dọ̀ àwọn olórí yín wọ́n sì mọ̀ fi ẹ̀tọ́ yẹn wọ́n mọ̀ fi láre gbogbo àwọn nǹkan tó yẹ ṣe fún yín ní ẹ̀tọ́ tó jẹ́ primary right objective tó ẹ̀kọ́ ṣe fún yín anábì sọ́lá àlùsọ́lá anábì ní ẹ̀mọ̀ nígbà wà ní ṣe fún yín wà òmúrò ọ̀rùn tó ti mú nà ha anábì ní kò ní mọ lórí yìí àtàwọn nǹkan míì pé ọkàn ó kọ̀ ẹ kórira ara ó kọ̀ pé ah táwọn olórí wa náà ni wọ́n ṣe báyìí abẹ́ ìwà jáde ògbé ẹ̀wọ̀n abẹ́ ìtún arin ní ààrẹ tún ṣe ni abẹ́ ìwà tún rí tán sọ wípé olùsí ah, gómìnà state abẹ́ ìtún rí nǹkan tán ló dáwò ni sallallahu alayhi wa sallam anábì ni wa umuran tunkiruna àtàwọn àlàámọ̀ rí kan tó yẹ pé ah! ọkàn kọ etí kọ ojú gan ò ní fẹ́ rí kọlu ya Rasulullah wọ́n bèèrè ànàbí sọ́làsọ́là yìí pé torí pé táwa náà bá ń bẹ̀ẹ̀mẹ̀ ìjọ náà àwa náà ó bèèrè àwọn tàbí tí wá bá a ìdáhùn tí wọ́n wọ́n á jẹ́kọ̀ọ́ fún àwọn olàwó fi wáyé tiwa abẹ́rí wọ́n ni kí wọ́n àdíká ṣe ànábì ẹ ti sọ fún abáyé pé tó bá di àsìkò kan a mọ̀ kẹfín lọ́dọ̀ àwọn olórí wa àwọn nǹkan tó jẹ́ ìjẹgàba ìjókòó ti dúkìá àwọn ọmọ lẹ́yìn ìrẹ́ mọ́lẹ̀ a mọ̀ kẹfín ẹ̀ kí láyé pàwá láti ànábì tọrọ ìbá rí bẹ́ẹ̀ kí láá ṣe ànábì ní adú ilé igi hákọ̀ home ìyí tó bá ti jẹ́ tọ́ ti ti wọn tí wọ́n ní kẹ́ mú wá bóyá ní ìsìn ẹ̀kọ́ lé ní ìsìn wọ́n ní ilé kọ̀ọ̀kan o tenement rate o land use o nǹkan nǹkan o àbí èèyàn ń ṣe tailoring ó gbé signpost síta signage wọ́n ní signage lọ́dún 2000 naira àìbẹ́ẹ̀kọ́ ẹ̀yìn ọlọ́kadà wọ́n ní ẹ̀dí akoto síkà tẹ́mọ̀ pé ìjọba ló sọ bẹ́ẹ̀ tẹ́mọ̀ pé gbogbo ọdún ní ká ṣe yẹn tẹ́mọ̀ pé kò bọ́fẹ̀ẹ́ dé àbáfẹ́ ni bóyá ọ̀fẹ́ ni lọ́wọ́ ẹ́n torí mo kàkọ́ òlóṣè tájúwá náà ní gbogbo tẹ́rítì òlóṣè náà ní táwa àìbẹ́ẹ̀kọ́ gbogbo àwọn nǹkan yẹn ẹgbà driver license ẹ̀rà mọ́tò ẹ̀sìnwé ẹ̀ àtìwé ilé iṣẹ́ nídìí wọ́n tá kọ̀m̀pẹ́lì ẹ̀ wípé dandan láwo ko ẹ̀gúdọ̀ gbà gbogbo ẹ̀ ànábì ni ájú làwọn mọ́ alẹ́ ìbò ìyí tó bá béèrè lọ́wọ́ yín ẹ fún wọn ẹ fún wọn ó dá náà nígbàtánà ìwà ní ká fún wọn ẹbí gẹ́gẹ́ bí ọmọ ìlú citizen àwọn náà tá ní ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba tíjọba pàwọn náà ànábì ni tẹ́ẹ̀rí ti yín o tẹ́ẹ̀ bá ti bèèrè tàà bá ti fún yín ẹ bèèrè lọ́dọ̀ Ọlọ́run sallallahu alayhi wa sallam torí pé láyé ń sípò anìl hawa ànábì sallallahu alayhi wa sallam kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu wáàyí inspiration ìmísí anábíwá Muhammad sallallahu alaihi wasallam olóbi sọ̀rọ̀ anábí sallallahu alaihi wasallam anábí ní hmm, ẹ̀tọ́ tí wọ́n ti ń bẹ lọ́rùn yín anábí ní ẹ fún wọn wasalullaha haqqakum èyí tó bá ti jẹ́ ti tẹ́ subhanahu wa ta'ala àbáwà ṣe blablu tèmíyà inú tíra àwọn minhaji sunna wọ́n ní wípé àlàyé tí ànábìwà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣe yìí ojú wa níwèé wípé ànábì mọ̀ wípé tó bá padà yá àwọn olórí wa wọ́n mọ̀ tàbùsí sí wa ṣùgbọ́n kò sọ fún afẹ́ ká mú ìbọn o kò sọ fún afẹ́ ká mú àdá o kò sọ fún afẹ́ mú igi o kò sọ fún wa wípé ká lọ dúró sí ojú títì express ká ta tẹ́ǹtì síbẹ̀ kò sọ fún wa bẹ́ẹ̀ o tó bá jẹ́ wípé ìyẹn láńsà ànábì ó sọ àbí afẹ́ sọ wípé ànábì jàǹbá àmọ́nà tọ́lọ́run bá gbé fún ni ta ló lè sọ bẹ́ẹ̀ fún ànábì jàǹbá àmọ́nà tọ́lọ́run bá gbé fún ó di kèfèrí nù gbogbo àwọn options tí àwọn tó máa ń ṣe protest lónìí tí wọ́n máa ń mú wá kò sínú ọ̀rọ̀ yìí nǹkan táwọn wọ̀nyí dẹ̀ ṣe náà ni nǹkan tí ànábì sọ́là fọ́là ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ wípé wọ́n ó ṣe ṣé islam ní wọ́n ní wípé ìmọ̀ràn tánàbì mú wáyìí òun náà ni ìmọ̀ràn tí ó bá mú jù nítorí pé ìdára tún ìlà ìyà ìmọ̀ràn látọ̀dọ̀ olúwọba dẹ́dà ni ànábì sọ́là fọ́là ọlọ́ọ̀ba àlejọ́lá ó kó kó lè wà wá dé àlìjánná bí ìrìnláì ta'ala fún ẹni tó bá ní tó sì tẹ̀lé anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú ẹgbà wà muslim àdìsá fáwà wùzẹ́ fàbúrú yamani kọ́lọ̀n kó bá yọnu sí wọn wọ́n ní anábí sallallahu alaihi wasallam sọ wípé yakunu ba'di ayyimatun la yahtaduna bi hudaya la yastanuna bi sunnati wa sayaqumu kùlóbù ṣayàtì fi jùtmanin in anábi sọ́lọ́lá alìsọ́lá ní ẹgbà àfáà àdísì àfáà muslim àfáà òzèfà ọmọ yaman wọ́n ni anábi sọ́lá sọ́lá sọ pé yàkúnlù bá di àyíma lẹ́yìn mi tí mo bá lọ tán àwọn ikọ̀ kan nú àwọn èèyàn ìjánu àwọn mùsùlùmí ó wà lọ́wọ́ wọn àwọn olórí ìjánu àwọn èèyàn ó wà lọ́wọ́ wọn anábi ni tàbí náà bí hùdáyà wọ́n ní tẹ̀lé ájíyà ànábì ìmọ̀nà ànábì ò ní tó wọn wọ́n ní tẹ̀lé aláyàsánú nàbì sunnati súnà ànábì sọ́lá àlọ́sọ́lá tó ká fẹ́tọ̀ ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ká mọ́ fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ká mọ́ fi ráre ànábì sọ́lá àlọ́sọ́lá ànábì ní àwọn èèyàn wọ̀nyí wọ̀n ní ṣe ọ̀tẹ̀ àkúmu fi rìjà ẹ̀rí ọkàn wọn kùlùbùsẹ̀ àfihàn ó lè kókó jọ ọkùnsẹ̀ tán lọ bí ọkàn èsù gẹ́lẹ́ ó ní ọkàn wọn rí fi ń nínú wọn kàn wà ní abarapá lásán ni ó wà láyé èèyàn ni wọ́n o ṣùgbọ́n ọkàn wọn bí èèyàn ni ọlọ́ọ̀bà ń bẹ̀ afáwọn òdẹ́fà ọlọ́ọ̀kọ́ yọ wọ́n ni wà máa dáadáa múlùú ànábì tọ́rọ̀ ìbá rí báyìí aṣẹ́wọ̀n lọ́fẹ́ pamọ́ ànábì tọ́lá lọ́tọ́lá ń sọ fún yí pé tẹ́símà wà sùtí ẹ̀ gbọ́ kó o sì máa tẹ̀lé lil amin fún nǹkan tí gbogbo dúkìá rẹ̀ ó gbẹ́sẹ̀ gẹ́gẹ́ bá àwọn aláṣẹ ti máa ń ṣe wọ́n lè sọ wípé ìbílẹ̀ rà yẹn o wọ́n lè wípọ́ bá ti ìjọba ní o àwọn náà ni wọ́n fún ní certificate of occupancy o pé ẹ̀yìn lẹ ní gbogbo ẹ̀ tẹ́mọ̀ fún máa ń tẹ́lẹ̀ ẹ wà mọ́ fà lọ fà bọ̀ ẹ tún náwó kọ́ọ̀tù wọ́n at the end of the day ẹ padà rí pé ìjọba náà ló jàre ah! ìjọba ti máa ń ṣe máa ń jàre lórí iṣẹ́ fún aníwèsẹ́ ní àwọn náà la ní wọ́n ti wọ́n yín lọ́wọ́ yín bọ̀ àdéhùn bẹ́ẹ̀ ẹ pàdánù owó ẹ pàdánù property ẹ tó pàdánù wàhálà bẹ̀rẹ̀ ṣètò ní pé kò yọrí sí ibi kankan amẹ́rin sọ́là sọ́là ọ̀dẹ́gbọ̀n lọ́yọ̀ sí ìṣòro náà kí ló fà á táwọn bí sọ́là sọ́là tó ń dájọ́ sọ́là nítorí ní tó fà á náà ni wípé nínú àwọn nǹkan márùn-ún tí ṣẹ̀dá ìsìláàmù wá dáàbò bò anọ́fù mínkùlìyà tó fà ẹ̀mí wa ìtàjẹ̀sílẹ̀ ó ṣe ìṣẹ̀dá islam ó bàbàrà rẹ̀ pé á kẹ́jẹ̀ mọ́ tàbílẹ̀ kẹ́mì mọ́ sófò kí pápá ti mọ́ sófò democracy tí wọ́n lábọ̀ wà lọ́rùn tá ń lò lórílẹ̀-èdè wa yìí ó ní protection of life and property méjì yẹn náà ni ṣẹ̀dá islam wa márùn-ún lóhun márùn-ún oníṣẹ̀dá islam ló wá protect nínú márùn-ún yẹn méjì ń bẹ ni democracy ń protect ṣẹ̀dá islam wá dáàbò bo ẹ̀mí wa kò fẹ́ kí nǹkan ṣe ẹ̀mí wa nítorí pé táwọn èèyàn péréte kan bá kóra wọn jọ tọ́lọ fẹ̀hónú tí gọ́ọ̀nà bá ní tàbí president tàbí àwọn olórí sẹ́mánítọ̀ àwọn tí ó ń péjọ sílẹ̀ yẹn security report táwọn rí ni pé wọ́n ti sọ́ọ̀bù àlàáfíà ìlú ó yá ẹ̀yin mòfó barakbi ó yá ẹ lọ síbẹ̀ gbogbo ẹ̀tẹ́ bá ti rí ń bẹ̀ kó ìyẹn ni ṣẹ̀rẹ́ ìsìláàmù ò fẹ́ kó ṣẹlẹ̀ rárá àmẹ́bí sọ́lá sọ pé gbogbo táwọn olórí bá rí fún wọn ṣe fún yín ẹ mọ́ ṣe sùúrù ẹ gbọ́ ẹ tẹ̀lé tábà ní kẹ̀yà pa àti ọlọ́run ẹ mọ́ dàwọn lóhùn tábà ní àṣẹ ọlọ́run bá ní ẹlú gbà rẹ̀ àmẹ́bí sọ́lá sọ́lá àmẹ́bí ní ẹ mọ́ dàwọn lóhùn bákan náà nínú àwọn nǹkan tí ṣẹ̀rá Islam tó fi gbógun ti ká má jáde lórí àwọn aláṣẹ nínú àwọn nǹkan tíṣẹ̀dá Islam nínú àwọn reason tíṣẹ̀dá Islam tó fi gbógun ti ìṣe sí bẹ́ẹ̀ òun náà ni wípé ìjáde lé àwọn olórí tùtí ìhùl fúrúsọ́tà límùká làfàtìwò láti lùmùn ó máa ń mú oore ọ̀fẹ́ wá ó máa ń create chance láti abuse opportunity láti abuse àwọn tó jẹ́ olórí whereas nínú àwọn tẹ́jọ́ ń ṣe ìjáde yẹn gbogbo onílẹ̀ tó ń sèjáde gbogbo tó ń sèjáde yẹn kí mọ́tò pé gbogbo nítorí pé mùsùlùmí tí mo bá sọ̀rọ̀ inú ìgbàgbọ́ ìsìláàmù sí pé kíyàn máa ṣe burú kíyàn máa ṣe protest kò sínú ẹ̀sìn wa àwọn ikọ̀ tí wọ́n ń ṣe protest yẹn àníyàn kálukú wọn bá ṣe join protest yẹn ó sọ̀tọ̀tọ̀ ẹlòmíì ohun àtẹnìkan ládùúgbò wọ́n ti ní òsínú so that yóò kọ̀ sọ pé ó yá ẹ ká lọ sọ́nà ibi náà sálọ òní ọ̀kọ̀kan sọ iná sílé ẹni yẹn kì í ṣe torí protest yẹn ló fi dé ṣùgbọ́n nítorí pé òun àtẹni yẹn ní aáwọ̀ ibẹ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí ò bá sí ìwọ́de kò ní lè lọ individualè lóò nìkan tuntun kó lọ kẹ́mẹ́ sí àyíbẹ̀kọ́ àbí ẹ̀yìn lọ́yà asin náà kọ́lẹ̀ ń asin wọ́n ni asin ni ni ń kúmù rẹ̀ live ẹ̀wọ̀n gbére ni bíyàn bá súnlé tọ́dáná súnyàn mọ́lé ẹ̀wọ̀n gbére ni lọ́dọ̀ àwọn olófin so definitely gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣèwọ́de yẹn àgọ́rọ́dù hum ṣàtà àníyàn kó wá àwọn ọ̀pápọ̀ ṣẹ̀dá ìsìláàmù ẹni tó ẹ má jáde ẹ jókòó sílé yín so that ẹni personal interest náà láti ran ọmọ ìyá rẹ̀ mí lè mọ̀ látàrí àwọn nǹkan kan tí ó ti pa wọ́n pọ̀ tí ó hàn sẹ́yìn tó kù tẹ́ ẹ̀ bá jáde ẹni yẹn ò ní ní oore ọ̀fẹ́ láti lọ han ẹni yẹn ní èmọ̀ kò ní lóore ọ̀fẹ́ láti lọ ṣe ní sùdá ah! ṣé kìíní tó ń kíà alhamdulillah ilá nìyẹn o ìdí Islam sọ pé hmm, nítorí káwọn olórí ni ó máa ṣe sùúrù ní kẹsì ó dá náà ẹbá àti àmọ́ wọ́n rán ní ṣé kìíní kan kìíní kan hmm. ṣẹ̀dá Islam náà ní bàdí ó ní ọ̀tá méjì fún tó dá fóò láṣe tàwọn olóríṣà tí tàbá tí bẹ̀ ní parí pẹ̀lú ọlọ́run a mẹ́nubà àwọn ìṣesí ṣíṣẹ̀rá Islam tó fi ìgbàrá àlè rẹ̀ lẹ̀ wípé a lè lo àwọn mẹ́tọ̀dù yìí láti pe àwọn olórí wa sí àkíyèsí àfáwà Abu Hunaida Wahil bin Hujr kọlọ̀nkọba ayọ́mọ́ sí wọn Imam Muslim gba hadithi wa wọ́n ní sáàlà Salamatu bin Yazid al-Ju'fi Rasulullahi sallallahu alayhi wa sallam faqala ya Nabiy Allah أرأيت إذا قامت علينا أمراهم فسألونا حقهم ويمنعون حقنا كما تأمرنا أفعوا أصابي هذا يبرى أنا صلى الله عليه وسلم ànábì kí lẹ fẹ́ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wa tá a bá rí àwọn kan nínú àwọn ikọ̀ nú àwọn aláṣẹ àwọn olórí tó jẹ́ wípé gbogbo àwọn ẹ̀kọ́ táwa ní ní ọrùn wọn lo akoto wọ́n lo akoto ẹ sanwó nepa bill à ń san kìíní kan tínage kìíní kan gbogbo àwọn ìwọ̀ tó jẹ́ titi wọn à ń fún wọn bọ̀ títí wá gangan tó yẹ kán fún àwa gẹ́gẹ́ bí ọmọ ìlú wọ́n fún wa kí ni ká ṣe anábì sọ́là sọ́là anábì wa sọ fún wípé ismaul wà sí ìrún gbogbo àwọn ìtàn bá pa yín láti pé ẹ̀sán owó gbá ẹ̀sán owó rí ẹ̀sán owó bí ẹ má sọ pé ẹ̀ ní san ẹ má sọ wípé ẹ̀ ní sàwọn owó nítorí wípé ọ̀nà àdúgbò yín láti fi fi tí ń yà wọ́n dé wọ́n tó wá ní gbá wọ́n tó wá láwo wọ́n tó wá ní kábùn sanwó kan àwọn ní sanwó tẹ́gámẹ́ntì gbogbo orí wájú lé yín nígbàkúgbàkún láti bí 20 years wọ́n sì ìtúndà anábì sọ́lá sọ́lá anábì ní gbogbo ẹ̀tọ́ wọn tí ń bẹ lọ́wọ́ ní ẹkún wọn fàyínà má àdéhí má hùmìlú wà àlékún má hùmìlú tó anábì ní gbogbo tí wọ́n bá ṣe orí ara wọn náà wọ́n ègbé

ọlọ́ọ̀bà àlejọ́lá kó bá sàlékún ìkẹ́gà náà sallallahu alaihi wasallam orújú tálìbò ṣọ̀kókòrò àyíyá ń dàrọ́ làṣẹ́kà ànà òzòrò ìdí orújú tó ẹ̀kẹ́ gbogbo èèyàn ló mọ̀ ní pé ìmọ̀ gba nǹkan lọ́nà ìtọ́ ìdí mẹ́lọ́dà àwọn olóyìn tọ́nyà àwọn èèyàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọwọ́ lákan fi gbáyàn lójú tàbẹ́ni tó bá nífàn lẹ́kàn nínú ìjọba ó lo orí ọ̀fẹ́ wípé ah, àwọn ń bẹ́ agbúrò dí pẹ̀lú ẹni ó sì mọ̀ ní rẹ̀ wípé orí ẹ̀bí ni òun wà ṣùgbọ́n nítorí wípé ó ti nígi lẹ́yìn ọgbà nínú gọ́ọ̀mẹ́ntì ẹlòmíì wọn ò yàn jẹ yóò dákẹ́ ìgbà tí ó bá yóò àwọn níjọba wọn yìí ṣe asẹ́nà àti tòun táwọn asẹ́nà àti ẹ̀ náà bá ti kí ni o tí wọ́n bá débẹ̀ yóò àwọn nǹkan wọ̀nyí kò rújú sẹ́yìn kọ̀ọ̀kan wa fún ń ṣẹlẹ̀ láwùjọ wa ṣùgbọ́n ìmọ̀ràn táwọn ẹni sọ́là sọ́lá tí wọ́n fún wa òun náà ní ká gbìyànjú láti tẹ̀lé afáwa kìrìmọ́ ní kọ́lọ̀ kó ba ayọ́ lọ sí ìtọ́nà àwọn àbáfà mi ó ní mọ́nú kárájà à ń tọ́ àti wò láti làmú fàwúwà mọ̀tẹ́dì wà káàrí lórí ànìjọmà gbogbo àṣẹ olórí ẹnikẹ́ni tó bá ti ká láfà rẹ̀ tó bá ti takò tó ká láfà rẹ̀ tí ò ṣe é àfáà ni irúfẹ́ oúntọ̀ kẹ́lẹ̀ mọ̀ pé aládàdálẹ̀ ní o nínú ẹ̀sùn kọ́nà ọba àdìsọ́lá kọ́mọ̀ sí wá ní aládàdálẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí ó tún fà á táwọn nǹkan wọ̀nyí fi jẹ́ tí abẹnu àtẹ́lù nínú ẹ̀sùn wa ìyẹpẹrẹ olórí ìbẹ nínú ìwọ́de inú ìyẹpẹrẹ olórí olùkámọ̀ ya cartoons kàríkàtọ̀ àti kí ẹmọ́ pè tó náà ni kàtún wọ́n lè kàríkàtọ̀ wọ́n lè wọ́n lè ya ààrẹ wọ́n yà àyàmìdì túrọ́tì mú yìí nà jíktẹ̀mì jẹ́ pé kò ní ẹ̀rígbá ìtọ́jà yìí ìbẹnu àtẹ́ ìfọwọ́ àbùkù kan ṣàfíyà ẹni tó jẹ́ olórí òní wọ́n lè ya bèbí sálẹ̀ tó ya orí ẹ̀ gangan tó gbé sókè ilé ìyẹpẹrẹ olórí ilé ó ti kálàfà àṣẹ àmẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam ó ní mọ́ àhánà sultana lọ́ọ̀rì alàbájú àhánà ọmọ ẹnikẹ́ni tó bá yẹpẹrẹ olórí ọlọ́run bá yẹpẹrẹ ó tọ̀ náà ẹnikẹ́ni tó bá yẹpẹrẹ olórí ọlọ́run bá ó ṣe kí ni yóò yẹpẹrẹ ó tọ̀ tó gba àwọn nǹkan wọ̀nyí placard tó bá gbé placard ẹ̀rì gbogbo placard yẹn wọ́n lè àkàfún síbẹ̀ wọ́n lè ẹgbẹ́gbẹ́sọ́ àwọn hamadidun àwọn activities àwọn alágbàrátà ọkàn gbàrátà lásán kò sẹ́sìn kò ságbọ́yé kò sí dágá àwọn mùsùlùmí náà tó wá lọ kó lọ pẹ̀lú ọ̀bọ jẹ́kó àwọn mùsùlùmí náà tó wá lọ kún wọn ó láwọn tẹ̀lé wọn kí lẹ́ tẹ̀lé wọn fún iṣẹ́ sí ẹ̀ kìí ṣèṣe tó dáa iṣẹ́ sí ẹ̀ kìí ṣèṣe sí dáa mọ̀mọ́ Islam kámọ kámọ kámọ kámọ kámọ protest lórí àwọn aláṣẹ kámọ̀ sọ fáwọn aláṣẹ báyìí kámọ̀ alanani kámọ̀ yẹpẹrẹ wọn ìmọ̀ ṣèwọ́de yóò mú gba àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ in nínú àwọn èèyàn tán ń ṣèwọ́de ààrí ẹlòmíì kan hmm, bí ẹ̀ẹ̀lẹ́ restrict ti evil tí ó tọwọ́ àwọn òjáde ṣùgbọ́nlá ẹ̀ẹ̀lẹ́ rí láyéláyé yóò mọ̀ lọ bẹ́ẹ̀ ni yóò mọ̀ lọ bẹ́ẹ̀ ni ìjẹ́ wá sọ pé ẹ torí ẹ̀ jà fún ìjẹ́ ní ẹ fẹ́ dìtọ́bọ́ ṣe wà láì tọ́bá jẹ́ yín ní ho táàsì àbí nǹkan míì àbí gàrámọ̀ wọ́n ọmọ fún wá tó dì pẹ̀lú yín níbò míì tó ẹ pé ẹ padà rí pé à ah, ooo káàsì wà jókòó wà jẹ gan-an ẹwọ́n ah, fi tó lọ gbàjọ́ wọn ní sọ fún ipa òun ní ṣe tọ́tọ́ pẹ́pẹ́ ṣe o ooo yẹ àti gbọ́ ṣe ń tẹ́tẹ́ nìyẹn kò sí problem ẹ padà sílé à ń ṣe ọ̀sẹ̀ kejì àbá kí ni wọ́n tún ṣe wọ́n tún gbé àwọn òfin tuntun míì jáde gbogbo àwọn ẹ̀tún sútẹ̀ ìsan tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkútọ̀ ẹ̀tún sọ yìí náà ẹ̀tún sọ yìí náà tẹ́bí ẹ̀jẹun yóò àbí lè ẹ̀jáde kò tó àlà ẹnu ẹ̀ lájọjọ́ wà yẹ́ ìṣe tí àwọn ìjọba nìyẹn ó ti pẹ́ ó ìṣe tí wọ́n nìyẹn tó fi jẹ́ wípé ìjáde pẹ̀lú àwọn tí wọ́n ń jáde ìṣèṣe fi Islam ọlọ́ọ̀bà àdìkọ́lá tí ó sàánà nìkọ̀kan kó fún a ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákan náà nínú aburú tí jáde máa ń fà tó ti fà sí islam tó ti gbogbo bí fi ha tẹ̀rìwí oúnjẹ lè faris wà ní mọ̀ṣámà ìdẹ́rùbà ìpáyín kékeré àìbálẹ̀ àyà yóò wà fún ojúlùmọ̀ láàrin ìlú ẹwẹ̀ tó rárá tẹ́lẹ̀ wẹ́rẹ́ ní ilẹ̀ Yorùbá ẹgbẹ̀rẹ́ta ẹ̀ẹ́sà olóde òróde lọ oníyàwó oríyàwó tí ó oní ihe nìkáà ní kíní kan àìmọye nìkáà láwọn èèyàn bá gílé láàrin ọjọ́ márùn-ún sọ́jọ́ méje yẹn ìdè gẹ́gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ o ìlú wà nípa yí kéèké sílé rẹ̀ tẹ́rù nǹkan wọ̀nyí tó bá mú bá anẹ́gbẹ̀wà muhammadu sallallahu alaihi wasallam anábìnrin láyẹ̀ hìlù ní mùsùlùmí an yìí rọ́wù yà mùsùlùmán anábìnrin kò tọ́ fún mùsùlùmí kó ìpayà bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kò tọ́ fún mùsùlùmí kó kó ẹrú ẹgbẹ́ rẹ̀ ẹrú míì tó jẹ́ mùsùlùmí kó kó sínú wàhálà kó kó sínú fìtínà kó kó sínú àdánwò mẹ́bí tọ́lá tọ́lá ní ìṣesí kódà kódà a rí àwọn àfáà tí wọ́n sọ wípé yóò hajjú ní kàbá ìrì ṣùgbọ́ nínú àwọn ìyá ẹ̀ṣẹ̀ ńlá olúwà kéèyàn kan kó ìbẹ̀rù kó mọ kó bẹ̀rù sẹ́ni àwọn èèyàn ẹwọ orújọ́ tí ẹ̀sà sí yẹn tó ṣẹlẹ̀ tẹ́mọ̀ bá àwọn ọmọ lọ sí skul tẹ́mọ̀ kẹ́ skul ni àwọn ọmọ wà lọ that very day àwọn ọmọ lọ skul now òbí tó fẹ́ agbọ́mọ rẹ̀ ní 3 o'clock ẹwà ajá gbogbo ọ̀kadà ò lè kọjá mọ́tò lè kọjá ọmọdé wà ní kọ̀ndíṣàn wo ni òbí yẹn máa wà ní ọjọ́ yẹn sáà ní sọ́nà sọ́nà sọ́nà hasa tẹ̀lúwé ìpáyà àìbálẹ̀ òkùnkùn èdè ha tí ìdámọ̀ báyìí ha ọlọ́run ọmọ mi ha abiyamọ ha kìíní kan mọ́tò kọjá ọ̀kadà kọjá ọlọ́mọ lọ́gbọ́mọ kọ̀ndíṣàn wo lòbí yẹn wà nítorí náà ìṣesí ìṣesí inú àwọn ọ̀nà tó fi jẹ́ ìwọ̀nú ẹ̀sìn wá tí a mú sábà tún kò fàrò alìsèjì ìmọ̀ fi ìṣe bí jọ àwọn kèfèrí onípótẹ́t kìí sí lànà ẹ̀sìn wá pàápàá bó tilẹ̀ kó mọ́ ọlọ́ọ̀dì kìí sí lànà ẹ̀sìn wá pàápàá bó tilẹ̀ kó mọ́ nítorí wípé àwọn tí wọ́n máa ń ṣe nínú àwọn kèfèrí gan ó ní àwọn àsùnta ó láwọn nǹkan tí wọ́n fọkàn tẹ̀ tó ẹ̀ pé wọ́n ń wá tábá tó ti rí àbá òtìtẹ̀kí ni òtìtán ni nítorí náà ìmọ̀ pẹ̀lú ọ̀bọ̀ jẹko ìtẹ́sílẹ̀ àwọn mùsùlùmí okùn jẹ́ káàtó ọlọ́ọ̀bà nìkọlá tí ó fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ arákùnrin kan ó wá bá àfáwà abúlẹ̀ ọmọ ọmọ nígbàyé àfáwà òṣùwọ̀n ọmọ àfáà ó wá ń sọ̀rọ̀ tó pọ̀ nígbàtí ń sọ àìdá nípa àfáwà òṣùwọ̀n ọmọ àfáàrí àfáwà ibùn ọmọ rọ̀ wọ́n sọ fún arákùnrin náà wípé bó bá jẹ wípé owó òní ó fún ọ bí ààrẹ bá fún ọ lówó ó jókòó ẹjẹ owó náà ló ní tó bá ti fún ọ lówó ó ti dèèyàn rẹ náà nu ẹjẹ nǹkan lárúbáwá nítorí ó ṣe pàtàkì púpọ̀ ní pọ́ǹtì tàà dé ó ṣe pàtàkì púpọ̀ ìbáà tàà bá ní káàrí ilé ìṣẹ̀ pẹ̀lú tí ìṣẹ̀lẹ̀ láwùjọ a rí ní pé wà kì í ni bí ti máa tẹ̀lẹ̀ nú ó ní àbáwà sọ fún pé mọ́ náàlámù Uthman mọ́ náàlámù anna Uthman kọ́tàlà nafsan bigẹ́rì hakim gbogbo tó sọ yìí kò àgbọ̀rí kó pa ẹnìkan iláàbì hakim àfikẹ́ni ẹjẹ̀ bí ikú ó ní wàlá ajá àmìnà kàbá ìrṣe àní kò sí kankan ní ètò tóbi jùlú yẹ́ ẹ̀sẹ̀ sí àpá àwà òsùnmọ́ ẹ̀fẹ̀sùn kan yìí tó tẹ́ o débi táwà in àtọ́kàhù tó bá fún tó bá ti fún ọ lówó ó jẹ́ ṣùgbọ́n tó bá fún àwọn fámílì ẹ̀ ó mọ̀ faraya ó mọ̀ farata wọ́n ní àfọ́ àbúlẹ́bìn umar olúwa sọ wípé wọ ọlọ́run aláhùnmà láàánú nínú hajjá fi haji umar ọlọ́run ìlú sí tíbẹ̀ àfẹ́nú ìtànú wà ìtànú ọlọ́run àfẹ́rù sí náà àlùmọ̀ wà wà sọ̀tún so eléyìí nínú àwọn ọ̀sẹ̀ tó wọ́pọ̀ náà àwọn èèyàn ní sẹ́ńtúrù kẹjọ Islam anábi sọ́lá sọ́lá ń bọ́lá tó jogun fún lẹ́yìn wọ́n wá dé àyẹ̀kẹ́ bá ń pè ní jìrọ́ náà anábi wá ń pín nǹkan ọrọ̀gùn arákùnrin tó wá dìde nígbà tó dìde wọ́n sọ fánàbí sọ́lá sọ́lá ń Muhammad pé ìdá o tó Anabi ní kíta wà kọ̀síta ọwọ́ rẹ bólẹ̀ tí ẹ pàṣán ìlà mọ́rúndì tí ní ìbá ṣe dédé fámọ́ yáàdì ta ní ó ṣe dédé àfá ọmọ rọmọkàtọ́ ó onye anábì dáa ní adúlébù olùkọ́ anábì dé ń sọ orí rẹ̀ kalẹ̀ lẹ́yìn rẹ̀ torí pé ó ti kọ̀mí ó ti jẹ̀bi ikú pẹ̀lú nǹkan tó se wọn the same person lẹ́yìn ọdún kan again ó tún repeat ọ̀rọ̀ yẹn again anábì sọ́lá sọ́lá sọ fún yí pé ọlọ́run ọba tó ní sánmà àtìlẹ̀ ó mọ̀ pé olódodo ni mí ó fọkàn tán mi ló fi gbé rìsáálà fún mi pé èmi ni kí n jíṣẹ́ yìí kọ́lọ̀ tó ní sánmà àtìlẹ̀ bá jẹ́rìí tó fọkàn tán mi ṣé ìwọ yìí kúrúkúsù

àwọn èèyàn wà after personal interest personal interest ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn bá àwọn èèyàn rúgbó ni kálukú ló tó ń ti torí rẹ̀ ṣe ìwọ́de ìtàbílẹ̀ wọ́n bá dá sínú ẹ̀yin mùsùlùmí ọlọ́ọ̀bà kó fún a ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ anábíwá sallallahu alaihi wasallam ó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́nú ètò ọlọ́run arákùnrin náà ó pẹ̀lú àwọn èèyàn tí wọ́n kún àtúlá ìbúnú sábáyì nígbà tí wọ́n wá sínú mọ̀dínà tó ń ṣe ìwọ́de lórí khalifa mùsùlùmí tó jẹ́ àfáwà Usman ọmọ afán arákùnrin yìí lọ́jọ́ náà lọ́hùn ìbẹ́nu wọn odidi 40 days ni àfáwà Usman ọmọ afán kò lè jáde wákìtúmà kò lè jáde wákìtẹ̀mọ́ pàápàá bó tilẹ̀ fún mọ́ gbogbo àwọn sọ̀hábà wọ́n lọ bá bí i ah, Usman sáà ní jà ní Usman sáà ní jà ní ìyẹjẹ́lélé ìyẹjẹ́lélé gbogbo ọ̀nà àbá ọ̀tún àwọn ọmọ tó tọ̀ ẹ̀mọ́ jà ẹ̀jẹ̀ sùúrù ẹjẹ́ kémi ó fi ẹ̀mí ara tèmi ṣe tààrà so that kí n lè protect ẹ̀jẹ̀ yín mùsùlùmí ẹwò gan àbáwa Usman gbà tọwọ́ tẹsẹ̀ wọ́n ti pa àbáwa Usman àfáwà Abu Huraira nígbà tó lọ bá àfáwà Usman gẹ́gẹ́ bí àfáwà ibn kẹsùn ṣe gbà wá inú ní àyà wọn wọ́n nígbà táwọn lọ bá àfáwà Usman ipé dáàni ukọ́ọ̀tì ẹ̀yọ̀ ọ̀dá fún mi ẹjẹ́ lọ bá wọn já ìdá mìíràn àbá Usman torí pọ́lọ̀ bá sọ wípé mọ́ ń kọ̀tàlá náà fákà annámà kọ̀tàlá náà sá tẹ̀mí ìyàn ẹwọ̀ ìsìn bá dàbà Usman rọ́dì aláhàní ó ní tọ́lá pàrọ̀ kan ní ìsìn bí ipọ́ ọpa gbogbo ayé ni ẹ̀fì wọn lẹ̀ ẹfà oníjà ti jà dán lẹ̀ wọ́n fa àfáà Usman bẹ́ẹ̀ ìyẹn ní àti ìbọ̀rọ̀ wọ̀lọ́yì àti ọmọ ìsìláàmù tí ìbọnú fìtínà náà bí o ní olónìí ṣùgbọ́n kí àwọn tàbí gbọ́yé àdíìsì láwọn tàbí gbọ́yé o to atin wasma ati. tẹ́mọ̀ pé Usman ni àlífà tẹ́mọ̀ kó sọ pé ẹ̀mọ́jà ẹ̀mọ́jà tàbíkó fi ìdá rẹ̀ sínú àpò ẹ̀mọ́jà ẹ̀mọ́jà ẹ̀mọ́jà ìyẹn ni àwọn tàbí gbọ́yé pẹ́tọ̀ ànábì ti ní pé ká gbàgbọ́ lórí ká tẹ̀lé ẹwọ nǹkan Yorùbá mọ́ sọ wípé ibi tí àgbàlagbà rí lórí ìjòkó àgbàlagbà tó jókòó báyìí ibi tó rí tọ́mọ kékeré bá gbọ́ orí igi ìrókò oníṣẹ́ kí ni o àwọn olórí ríran ju àwọn ọmọ lẹ́yìn lọ wọ́lọ́ọ̀dù àwọn olórí mo mọ́ sọ ìgbà tí Umaru tí ìdí kàlífà tí ẹnìkan ṣe kí nìkan yóò sọ bá nàbí kẹ tí ń bẹ́ orí ẹ̀ tí ń bẹ́ orí ẹ̀ alẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ìgbà tó ń gangan fúnra rẹ̀ wá di khalifa ẹjọ́ orílẹ̀ èdè ló fẹ́ o àtẹ́bí ìdá ti wà lọ́wọ́ rẹ̀ àbí ẹ̀rì wípé kò sórí kankan àrákọ̀ọ́rẹ̀ kankan pé ó bẹ́ orí kankan ló fi jẹ́ wípé àwọn aláṣẹ wọ́n ríran jù wá lọ àwọn nǹkan míì táwò rí ìbọn láwọn woman wọ́n láwọn tó ń ṣẹ́ fún wọn àwọn tẹ̀sí wà ń bẹ̀ jẹ́rẹ̀ tí wà ń bẹ̀ àìmọ́jà àwọn míì táwà táà ń bẹ̀ ń lu ọmọ pé security body ni wọ́n tí ó hàn sí ìjọba sọ́mọ̀ pé àwọn ilé agent security pẹ̀lú wọn kò hàn kàdà so ìmọ̀ràn yìí làwọn sọ̀hábà tẹ̀lé sábẹ̀ bíi nísùn kátẹ̀ lórí kátẹ̀ lórí kátẹ̀ lórí kámọ́jà pàṣẹ rẹ̀ ó ní wọn fi já ó wà ilá bóyá ìbá wọ́pù báyìí lọ Usman nìkan náà ni wọ́n pa o àtìrákọọ́lẹ̀ pé wọ́n tó ta ẹ̀jẹ̀ mí sílẹ̀ gbòrò Mọ̀dínà so eléyìí ojú àníwì wípé àwọn sàhábà wọ́n gbàgbọ́ yé nàṣíhà Ànábì sallallahu alaihi wa sallam tọ̀ nígbà táwa ní kámọ́sí báyìí sáàwà ní pé àwọn olóṣàkíyèsí tó bá ṣe tó kù díẹ̀ káàtó sáà ní bá wọn sọ̀rọ̀ ní tí bá ṣe wá lajú táwọn ìwọ̀n náà ni gbogbo ẹ̀ náà ní ọ̀nà ìsìláàmù àlàyé nọ̀tí àámọ̀ wà ànọ̀tí àtú àlàámọ̀ wà sí gbogbogbò bóyá gọ́ọ̀nà wá sí júmà president wá sí júmà ìmọ̀ mú tí èyí dákọ́ kò ní ìdí ó kọ́ torí wípé àìjá akọ yẹn ìkímọ̀ ń bẹ́ẹ̀bẹ̀ ìkímọ̀ tí ń bẹ́ẹ̀bẹ̀ ní wípé lápèjúwe ní ìdù tọ́ni à ọmọ ìyá kan àwọn adakọ̀ rẹ̀ gbà ó mọ̀ sí sí náà nínú ẹ̀mí rẹ̀ ó ní ká òdúpẹ́ òdúpẹ́ òdúpẹ́ òdúpẹ́ ni ìtọ́nà ọmọ ìyá wa dáadáa tó ń tẹ̀sùn tó ṣe ṣe súnmọ̀ pé ó mọ̀ tàbí ṣe wọ́n ta tàgẹ̀rẹ́ ó mọ̀ tẹ̀sùn náà wọ́n wá dákọ́ kìíní ẹ̀ ọ̀rọ̀ kí nínú ẹ̀mí rẹ̀ pé ah ṣe èdè mi náà ìwọ náà ti ṣẹ̀kẹ́ ìdí ìrìn àtìláàmù yìí sábà dáàkọlù ilé ìnà sí àmọ̀ ni táwọn olórí náà bá ń bẹ ní jímọ̀ àwọn náà gbọ́ tó owó fara kó wà sí ìtẹ́ náà ilé òsìgbà tá à lè ṣe kí bùkà bàbá dìbò ìbò ṣùgbọ́n náà sí àkọ́kọ̀ òní kí èèyàn ó lọ bá olórí gangan báyìí kó lọ ṣe mọ̀ sí àfún láì bẹ̀rù wípé yóò bẹ̀ mí lórí yóò sọ mí ní orí kalẹ̀ lọ́rùn mi eléyìí Ah, ó láwọn tọ̀wábìt ó dẹ̀ láwọn ṣòro alákọ̀ọ́kọ́ an yakuna aliman fi ma yàǹsọ́ òhú bì á in tó fẹ́ lọ ṣe nà sí àfún olórí sí nímọ̀ nípa nǹkan yẹn jẹ́ kí nǹkan yẹn ó ṣe kí ni ó jẹ́ kó yọ dáadáa kó clear alákọ̀ọ́nìyàn ẹlẹ́ẹ̀kejì an yakuna fi sírù kó wà ní kọ̀rọ̀ kó mọ̀ jẹ́ pé alan ìkánà àfáwà ṣe ìsìnkú ẹ̀lùmọ̀kadì kọ́nà bára àgbà wọn lẹ́rù wọ́n jáde láyé òṣèlú ní ju bí oṣù kan àbọ̀ lọ wọ́n ní àwọn èèyàn kan lọ bá ṣèbùtè mí tó pé ṣèbùtè mí pé wọ́n síwáàsì fún ọba fáàjì wọ́n síwáàsì fún wọ́n sí bá wọ́n gbáwó ṣèbùtè mí wà mí lọ ẹni ẹ̀yìn pé ṣé tí mo bá lọ bá ọba tí mo lọ ṣe nà sí àfún ọba tó yẹ pé láàrin èmi àti ẹ̀ tí mo ṣe nà sí àfún tó kí wá wá padà sí mọ́sá sí jímọ̀ lọ́jọ́ kejì pé tọ́ ayé alimuslemon ẹ̀yin mùsùlùmí àti lọ bá olórí aláṣẹ o àná láti wákàtí bí mẹ́jọ ọ̀dọ̀ ẹ̀ láwà aago mẹ́wàá rẹ̀ àkó mẹ́ gbogbo àìdá tí ń ṣe gbogbo ẹ̀ lásọ fún ṣe tí wá sọ gbàgbà pé ń gbà àbùnà wọ́n náà sáàtàn á lọ á sì tí wá sí ṣùgbọ́n kì í ṣe ẹ̀kọ́ wa tágbà wá dé tán káàbọ̀ tó nígbà kẹ́kẹ́ tọ́ àwọn aláṣẹ àti lọ síwá àdúgbò ọ kẹmọ́rò gbà síwá sí o kẹmọ́rò pé kí nígbà lálàlàlà ìyẹn ó jẹ́ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta ìńkọ́bílà fàbíyì wà ní gbà alhamdulillah olórí ọ̀bá sí ìgbà ìwọ tó jáàfà ó ti ṣe èyí tó jẹ́ ẹ̀tọ́ ìwọ̀ ojúṣe rẹ lakọ̀dì kàrájítà ánìlè rúndà ó ti responsibility yẹn ó ti kú òní ọrùn rẹ ẹ mo bá sọ̀rọ̀ gbogbo ọlọ́run ní bí ọ̀rọ̀ àbá pé ẹ tó bá sọ̀rọ̀ kí ló jẹ́ òṣùgbọ́ kí ló dé láàlẹ̀lẹ̀lẹ̀ rárá kò sínú tọ́lọ́wọ́ bèèrè àbá pé àwọn tó ti wá sí fún wọn gbá kí ló sì wọ́n nígbà

pépèpé ọlọ́pù fún a ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákanáà àwọn ṣùgbọ́n àti wà táwọn èèyàn mọ́ ń gbé wá ṣùgbẹ́tọ̀ nígbàtà ní kò sí protest èyí náà tún kọ́ nígbàtà ní kò sí protest ìbáwọn sáràfù náà ṣe lè ìbáwọn kìnnìkan náà ṣe lè ní tókí àwọn ṣùgbọ́n tí ó wá tí èsùn sì wà lórí ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí máa fèsì rẹ̀ ní wọ́n lẹ̀ sọ wípé ká mọ̀ ṣe kùrùd lórí àwọn fùnkàm wọ́n ní kí lẹ fẹ́ sọ lórí àtọ́lọ̀ bá sọ wípé wà máa lakum la tuqatiluna fi sabilillahi wal mustada'afina min ar ní kámọ́ sí bá àdíjọ látọ̀ yí pé wà máa làkùn kí ló ṣe yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo látukọ́ tìlú fi tẹ̀bí látukọ́ tìlú náà fi tẹ̀bí nílá bẹ́ẹ̀ jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n mú sọ̀dà àwọn tí wọ́n kọ́lẹ̀ àwọn tí wọ́n yàn jẹ àwọn tí wọ́n jẹ gàbálé lórí mínà rìjàn nínú àwọn ọkùnrin wà nìta àtàwọn obìnrin wà lìwìlì dàn àtàwọn ọmọ kékeré alẹ́dínà yẹ kúlú na rọ̀bànà wọ́n wá ń bẹ̀ lọ́hùn pé ọlọ́wọ́ bá wá o àkíríjì náà làwà ṣàánú wa mú wa jáde ẹ́ min ààrìhì kọ́rìyà tí àzọ́ọ̀lìmú àhùhà ọlọ́run o ọ̀wà mú wa jáde kúrò níbi ìlú tàwà yí àzọ́ọ̀lìmí àhùhà tó jẹ́ wípé àwọn aráàlú alábòsí ni wọ́n aláburú ni wọ́n wọ́n ti bò wá sí ọlọ́run ọlọ́run ni òun sì ṣe kí ni o wọ́n á tọ́kọ́ lọ́nà wàjálà náà ní làdúkà wàlíjánú wàjálà náà ní làdúkà nìtòrò ọlọ́run o alágbọ̀rọ̀dù ránẹ́tíwà olùránṣẹ́ ránẹ́tíwà ẹni tó jẹ wípé fìtínà tá a wà yìí òní ó jẹ nǹkan tí ó jẹ òun lógún ọlọ́run ránṣẹ́ tó fi ti ránṣẹ́ sí wa ká lè làánú fìtínà yìí àwọn oní protest wọ́n ní ẹ̀rí àwọn lílé ṣùgbọ́n kò sí ẹ̀rí kankan bẹ̀ fáàpáà bùtùlẹ̀kọ́ mọ́ alákọ̀ọ́kọ́ الآية تنص على المتضعفين في مكة الذين منعوا من الهجرة àwọn tí wọ́n wà ní mọ́kà náà àwọn mùsùlùmí tí wọ́n jẹ́kọ́ sí jíra àwọn ni àyà yìí ń tọ́ka sí bákan náà àyà yìí kún jẹ́ ẹ̀rí lórí wípé bẹ́ẹ̀yàn ò bá ti lágbára èyàn mọ́ ṣe sùúrù ni ìkẹta àyà mọ́kà so nítorí náà kò sí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ọba àlejò láti fún Islam nínú sọ̀rọ̀ ní ìṣẹ́gun ní Madina tí Islam ti ní dáúlà dára tó ti dúró ọlọ́run bá ti padà wá gbájọ àwọn náà bí fásitì mọ́ta ọlọ́run bá fásitì mọ́ta ó fi ṣe ìtìdábà fún àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀bá rẹ̀ torí torí náà láìsógun láìsí wàhálà kò sí ẹ̀rí kankan ń àdíjì abdọ́lù jihadi kẹlmọ́tò hakim ní ìdàtúntọ́nù jihadi pé èyí náà kọ́ ẹ̀rí kan náà kọ́ ní ẹ pàdánù sọ́nà sọ́nà pé jihadi tó lágbára jù jihadi tó tóbi jù òun ni kẹlmọ́tò hakim ó ní ọ̀rọ̀ òdodo téèyàn kan sọ ìdàtúntọ́nù jihadi lọ́dọ̀ adarí tó jẹ́ alábòsí lọ́dọ̀ adarí tó jẹ́ òbílẹ̀ jẹ́ ilẹ̀fẹ́ sọ ń pa ilé iná ńgbàtẹ́ ní kámọ́ sí wọ́de ààbọ̀fẹ́tọ̀ èyí náà kò tún sẹ́rìí ń bẹ́ẹ̀ nítorí wípé kẹ́límọ̀ ríndà yẹn zọ́rùfù mọ̀káàní ni ó túmọ̀ sí wípé ọ̀dọ̀ rẹ̀ gangan náà ló wà tó ti lọ fún tó jùlẹ̀ tó pé sọ kalẹ̀ ní ọrùn rẹ̀ kìí sojú títì gbé o tó yẹn báyẹn bákan wípé ìyẹn ṣẹlẹ̀ ní twenty years kánàbí sálà sálà tó di ànábì gẹ́gẹ́ bí ìmọ̀mù wa ibùdó kẹsìlì sọ nínú àlùbíyà wà ní àyà àwọn ikọ̀ èèyàn kan wọ́n kóra jọ ànábì náà sálà sálà náà bẹ́nu wọn táwọn èèyàn bá ti wá sí mọ́kà wọ́n wá sí umra wọ́n wá sí ájì àwọn kan ń bẹ mọ́kà tó pé ajẹgàba làwọn àwọn ó wà arajà lọ́wọ́ àwọn tí wọ́n wà ní fún ọlọ́wọ́ àwọn ikọ̀ yẹn wá kóra wọn lọ pẹ́tọ̀ gbogbo ẹni tí wọ́n bá yàn jẹ ẹ bá fẹ́ afẹjọ́sùn àwọn aláwà nípò kan afẹjọ́sùn wá so àwọn èèyàn kan lọ pé ẹ̀yìn náà pé ààrẹ ẹ̀rí pé èèyàn lè protest rárá yìí tí ẹ̀rí kàn lè protest ẹ̀rí ni wípé a lè kóra wa jọ láti kọ ìbàjẹ́ ni àtàáwùnù aláàmúrì bílí màrúfì wà náàyì ánìlì mọ́ntàn ìyẹn ni ó túmọ̀ sí aláti pé kí ni ìgbà náà gan tá ní wà lílẹ̀ àmúrì sí mọ́ta tá aláàjà mọ́ta tààlàláṣẹ àwọn kèbèrè tààlàláṣẹ kò tààlàṣẹ kẹ̀kẹ́ ń gbà náà àwọn tí wọ́n kóra àwọn jọ náà àwọn náà ní constituted authority pétọ̀ gbogbo ẹ̀tọ́ wọn fọwọ́ lágbá lójú ṣáàmọ́sí kí ni ẹwà mọ̀ bá wa bákan náà àdìsàbà yas tó wà nù sọ̀híhù Abu Dawud àbá ibùdó mọ́jà náà wọ́n gbà wá wọ́n náà sọ́là sọ́là sọ pé ẹmọ́ mọ̀ àwọn obìnrin ẹmọ̀ àwọn obìnrin gbàjá náà sọ́là sọ́là sọ bẹ́ẹ̀ làwọn obìnrin náà bá tó ń gapá méjì lẹ́sẹ̀ kí wà láàrin gan ànábì gan sọ pé kẹmọ́ náà mọ́ ẹ̀ẹ́ tẹ́bà ní fún làwọn ọkọ̀ wọn bá tún ṣèyà fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ tẹ́mọ̀ pé obìnrin tá ti sọ pé ibi díẹ̀ láti wọ́n sí wọ́n kọjá là pẹ́rẹ́ sọ́kọ̀ pé ànábì ní ẹmọ́ náà obìnrin mọ́ o làwọn náà bá ta pẹrẹpẹrẹ lójú àwọn ọkọ̀ wọn wọ́n ṣe nùsùs kí ló dé à nígbà náà bí ti wà wọ́n bí ní akẹ́kọ̀ọ́ kan wọ́n jẹ ìyàfà orú kan tó so obìnrin sẹ́gúntì wọ́n sì wá sílé ànábì sọ́là lọ́sọ́là ní alẹ́ ọjọ́ kan mọ́jú ah yàrá jẹ́ o ọkọ wa lónà wá nǹkan kan ìgbà wo àwọn oní protest wọ́n ní ẹ̀rí náà lórí pé alẹ́fẹ́ náà ṣe ìwọ́de pé àwọn obìnrin náà protest wọ́n sì wọ́de wá sọ́dọ̀ ànábì sọ́là lọ́sọ́là ṣùgbẹ́lẹ̀ ìdíjò tọ́rọ̀ nínú rìwáyà yìí ànábì sọ́là sọ́là sọ wípé tọ́ọ̀fà láìláta bi áàlì muhammadin sàbùrúnà ìmúráàtán kúlù ìmúráàtín kúlù ìkọ̀ọ̀kan nínú àwọn obìnrin yìí náà ló wá tó ṣe rọ́fún sákúwápá ọkọ mi mi o bọ́rúbá ní lúlù tó yẹ pé ó dápa lára obìnrin lè jìyà ṣùgbọ́n kìí ṣe ìyà tí àwọn obìnrin tí wọ́n wá bá nàbí yìí o sábà wọn yàwó ànàbí yìí o ìnà tí àpá hàn lára wọn pé ìyà jẹ wọn ni o kó wá àwọn ló dáwà wọn sọ wípé wọ́n gbé plákàtì já ní o wọn wà níjàn mọ́ o tó bọ́wọ́ bá mẹ́rin ọlọ́mọdé wà jogún gógún ìtàkítàn náà ni ó òun náà ni ó pa so bákan náà àdìsí àfáwà sáàdàlẹ̀ àfáwà àbúsẹ̀dà kúndírí fún gàmọ̀rún tí lọ sí rí tàbí

pé in tó sọ̀rùn náà mọ̀ ṣùgbọ́n tí mo bá kọ́kọ́ ní kí n kírun àwọn èèyàn ò ní asàlámàlékún asàlámàlékún wọ́n ti lọ tẹ́mọ̀ pé irú ìṣẹ́ sí ẹ̀nà náà ní o ẹ̀wọ̀n ló ti bẹ̀rẹ̀ láti ìgbà yẹn ẹwọ̀n nǹkan sẹ́ńtúrẹ̀ lẹ́ẹ̀kejì ẹwọ̀n nǹkan alákọ̀ọ́kọ́ gan o pé tí n bá ní kí sàlámà ní kúfẹ́ àwọn ìrìnlẹ́gbọ̀ ọ̀kẹ́gbọ́ nígbà bá fi útúbà dè wọ́n tí mo gbé útúbà síwájú tí mo ṣe kílò fún òjòun lè kò tẹ́ tí ó sọ fún ògbọ́ útúbà ìtìháàdì ni àfáàmọ̀ wà ní ṣe àfáà àbúta ẹ̀dì kúndì ti dá ilé yìí ó tako súnà ó dẹ̀ yìí sọ fún tẹ́mọ̀ pé ó ti sọ díẹ̀ òun àsọlẹ̀ kan náà àwọn ṣùrùtù ìbá olórí sọ̀rọ̀ tó bá gbà ó gbà bí ó wọ́n wá sọ ọ́nù rí wáyà yẹ wípé àbúsà ẹ̀lì kùdìrí òun náà bá tún kọ́ àwọn èèyàn pé yáyáyá jẹ́jẹ́jẹ́ ẹmọ́ kírù lẹ́yìn omi jà yí o yáyá ẹjá lọ síbẹ̀ ẹ̀ká lọ kí kò sọ bẹ́ẹ̀ o bá sọ́dà máa bù ó ẹ̀rí pé àwọn sàhábà ọ̀gbìn ọ̀làdù wọ́n gbọ́ kí ní ẹjẹ́ bá jẹ́ kọ́lọ̀ kó bá yọrù sí ogun wọn pé eléyìí kò sí nínú ẹ̀rí pàákàmùsùn níparí níparí èmi náà ti ń parí lọ níparí níparí a ó dáa ibi tá a wà àwọn kèfèrí ni wọ́n jẹ́ alátẹ̀lúwa lórí lápèjú bóyá nípínlẹ̀ ni o bóyá lórílẹ̀-èdè ni o bóyá kìí ṣe mùsùlùmí ni wọ́n ní gbogbo ẹ̀dítà mú wáyìí mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ni tó wáyé pé kèfèrí ni alátẹ̀ńkọ́ tí àtún jáde ni ọ̀rọ̀ méjì làwọn àpá àtọ̀rọ̀ yẹn tó bá jẹ wípé ẹ̀ ní agbára ẹ̀ lágbára ẹ̀ ní túntọ̀ agbára ò tó nǹkan débi wípé fi ẹ̀jẹ̀ àwọn aláìsẹ̀ ẹ̀ láàrin ẹ̀ wọn sílẹ̀ síbẹ̀ tó darí ayé ọlọ́run ó bẹ̀yìn lálìjẹ̀ náà ọ̀rọ̀ àìsíbẹ̀ láìbá wọn dásí ó ẹgbẹ́ kọ́ dásí ló fi di mọ́ dásí o kálùkó tó rẹ̀ jẹ́ yín ìbádá ó ní gbogbo ipò gbogbo ààyè tẹ́ bá ní láyé tó bá ti ń di wípé ìmánì yín ó rìn ní etí kúfúrù ẹ jọ̀ọ́ ẹ fi ipò náà kó ṣe kí ni o ẹ fi sílẹ̀ àbá ọ̀nà ọ̀fẹ́ jẹta ma ń káńsílọ̀ àti gbọ́ gbogbo wà láì tó ṣe gbogbo ẹ̀lá àkàkọ́ ṣùgbọ́n ẹ mọ́mí ìbọn kọ́ọ̀pù kan péré náà ni tẹ́ bá ti mọ́mí ìbọn kò sí wàhálà á dìbò fún yín wọ́n tẹ́ di ẹ̀ o nítorí náà ìmọ́ni yín ẹmọ́ tàyẹ̀wò ìmọ́ni yín o tó bá jẹ́ wípé ìjẹ́ ẹ̀fẹ́ lé kò ń bẹ́ aburú yẹn yóò wọ́ sùúrùkẹ́ ìfilẹ̀ lọ ẹ̀filẹ̀ síbẹ̀ ẹmọ́ tàdúrà ẹ̀sìmọ́ tẹ́ sùúrù ẹ̀sìmọ́ bẹ̀lọ́n so tí ò bá ti ṣúọ̀ ipẹ́ ẹ̀fẹ́ aburú méjì wà lẹ́gbàra wọn ẹ̀fẹ́ tèkì lẹ́sà ibù ẹgbẹ́ bí ṣẹ̀dá ìsìlámù ló sọ tí ò bá ti rọrùn ẹ̀rà fún wọn sílẹ̀ síbẹ̀ ọmọ ìṣeré wọn bẹ̀ kọ́lọ̀bà nígbọ́lá fún fún alágbóyọ̀ rẹ̀ ní àkótán kàmọ́ta fúnnú ìwálá àlékún bẹ́ẹ̀ bá ti rí náà láti ní olórí fún yín inú yín náà lólórí yín tẹ́ẹ̀fẹ́ gbógun ti yẹn jáde àbí inú yín kọ́ ebí inú yín ni ṣe bí professor lóyèdé hafiz ọ̀hùnlọ̀ ìgbà tó dé jáàmù tó ti rẹ́jítà jáàmù ọdún àkọ́kọ́ èlò lọ́rọ̀ méjì sí àpò federal government mo mọ̀ pé ó ju 4 million ẹ́ èlò lẹ́ pé wọ́n ní ó ju 5 million lọ sókè bílíọ̀n ìbéèrè láàbẹ̀ mi pé ìbáhùn yẹn kẹ́ tí ń jẹ rẹ́jísà yẹn ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ táwọn owó yẹn náà mọ́ tẹ́lẹ̀ nu ó mì pé wọ́n dà sẹ́nu ó mì pé èdò ń gbé jẹ ó mì pé ọ̀yà àbí ẹ̀kọ́ àti kí tó ní ọbọ̀ ọ̀yà tó ń mí kàmọ́ta kún lórí wọ́lá àlékún bẹ́ẹ̀ bá ti rí náà ni wọ́n ti yọ nù yín bẹ́ẹ̀ bá ti rí náà wọ́n ti yọ rú èèyàn nù yín ẹ̀njẹ́ òjò lórí yín ara yín náà ni ó ti jáde aburú dáa ní wàhálà tí à ń fẹ́ tó lè dé ní wípé àwọn èèyàn tí wọ́n fẹ́ jí owó tí wọ́n sì dókè wọ́n pọ̀ ju àwọn èèyàn tí wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ń jí báyìí lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ wọ́n pọ̀ jù wọn lọ mùsíbà ní o gbogbo yínà lẹ́mọ̀ búbọ̀ àrí o kápẹ́ntà ebùbárí pọ́tíkọ̀ ebùbárí ìgbà òun náà ń jẹ́ só òun náà ń jẹ́ síbẹ̀sí ó òun náà ń jẹ́ gbogbo ó títà ń kọ́ ọmọ ní mathematics ní public school ọmọ sàtúnyege olùgbòmó tẹ́ẹ̀sà mọ̀mọ́ ọmọ gbé bọ́n fìtà àtòyìn lítà kan àti mílíkì wọ́n gbé wá fún títà pé à ọ̀gá eh, mo fi dúpẹ́ ọmọ yìí fún dáadáa 94 ló gbà ní mathematics tó ṣe o lẹ́tọ̀ àti jẹ́ òun títà kò lẹ́tọ̀ àti jẹ́ tóní ẹ ó gbé lọ sí ọ̀dọ̀ principal principal ó gbé lọ sí ọ̀dọ̀ secretary minister of education ẹ̀pàbùjá ẹgbẹ́ stéètì ní commissioner stéètì education yóò gbé lọ fún ṣẹ̀ríà ìsìláàmù láńsọ yóò ṣẹ̀ríà ìsìláàmù láńsọ yìí o nígbàtí kọmíṣánà education ní stéètì bá gbà tó wá gbé ọ̀kan náà òbí ló gbé wá compensation fún títà ọmọ olórogbo grammar school mathematics teacher ẹgbẹ́ padà fún principal fún gbé fún títà yẹn tó bá dá padà tó bá gbé fún òun ló tó jẹ àláàrí o lọ́ọ̀ bá ti rí bẹ́ẹ̀ ó ìsùnmọ́hánákàlá ọmọ hamdik asẹ́lálá ilá ilá asbàtíkútàwà tó wù ilẹ̀